إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجد لوري مدلق ولكن الرسالة تتي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى أيتي أما بيو أولاني توقني باب باب في من لم يجد الماء وصفة التيمم ọ̀rọ̀ nípa ẹni tí ó rómi láti lè fi ṣe alọ́ọ̀lá kí ni ó ṣe bẹ́ẹ̀ ń tàǹpé ní àtẹ̀yàmù báwo ni a ṣe máa ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala وباصر منه القرآن الكريم منه سورة المائدة يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وانصحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله سبحانه وتعالى ó ní mo pe إذا قمت إلى الصلاة تيما بكيو فاغسلوا وجوهكم افوا وجوهي وأيديكم إلى المرافق أوعي افوا إلى المرافق دبي إيغوبا وامسحوا برؤوسكم orí yín ẹ fi omi pa wa arjulakum ẹsẹ̀ yín ẹ fọ̀ ila al-ka'bayn débi kókósẹ̀ aṣàlàyé lẹ́yìn ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbàtà ń sọ̀rọ̀ pa bóò ni a máa ṣe àlùwàlá bákanáà ọlọ́run bá subhanahu wa ta'ala ni wa in kuntum junuban fatahharu tẹ̀bá ní jẹ́nàbà lára ẹ ṣe tọ̀hárà ẹ̀fọ́ra ìmá ẹ̀wẹ̀ ara ìmá àtúnṣe àlàyé bó la ṣe wẹ ìwẹ̀ jẹ́nàbà àti àwọn ìwẹ̀ míì náà bí ìwẹ̀ hajj ìyẹn obìnrin tó ń ṣe nǹkan oṣù tí ẹ̀jẹ̀ nǹkan oṣù dá àbí obìnrin tí ó bímọ tí ẹ̀jẹ̀ bí máa dá aṣàlàyé bóò ni wọ́n ṣe ń wo ilé yìí ọlọ́mọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní wa in kuntum marda aw ala safarin tó bá wá rẹ̀ yìí aw ala àbí ẹ̀ lórí ìrìn àjò aw jaa ahadun minkum minal àbí èèyàn kan nù yín ó lọ ṣe ìgbọ̀nsẹ̀ lẹ́yìn ìgbà tí ó ṣe ìgbọ̀nsẹ̀ tán àwùlá mọ́sùlùmí nìsá àbí ẹtí ẹ̀ bá obìnrin láṣepọ̀ fọ́lẹ̀mtẹ́jìlú máa ń ẹ̀wárí omi tẹ́ fi ṣàlùwàlá ẹ̀rí omi tó ṣe wípé ẹ̀ fi wẹ̀ fọ̀tàyàmọ̀mù sọ̀rìdàn tàyíbà ارنك الصعيد الطيب ارنك الصعيد الطيب اما شلاين تونكويني الصعيد الطيب هو ان شاء الله فامسحوا باجوئكم افقا اجوي وايديكم منه بكنا اووي افي صعيد طيب ẹ fi pa ojú yín wà àìdí kó mímú ọwọ́ yín náà ẹ fi pa áyà yìí áyà tí ó sọ̀rọ̀ ń pa àwọn akẹta tí ń sọ̀bọ̀ ni ó sọ̀rọ̀ ń pa àlùwàlá ṣíṣe bákan ó sọ̀rọ̀ nípa ìwẹ̀ ìtì máa mú yàn wẹ̀ àpèjúwe rẹ̀ òní kí ẹni jẹ̀ náà bà lára gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa ìtì máa mú yàn tún àlùwàlá ṣe òun náà ni kí èèyàn só àbí kéèyàn ṣe ìgbọ̀nsẹ̀ àbófúsárí àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá ní àlùwàlá tẹ́lẹ̀ tó bá ṣe kankan náà àwọn nǹkan báyìí àlùwàlá rẹ̀ ti bàjẹ́ a ti ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwọn nǹkan olóba àlùwàlá jẹ́ bákan náà ṣàlàyé lẹ́kúnrẹ́rẹ́ bó o ní a ṣe máa ń wẹ ìwẹ̀ bóyá ìwẹ̀ ti jànáàbà ni àbí ìwẹ̀ haid àbí ìwẹ̀ nifas situation kan situation ẹni pé ẹni tí ara rẹ̀ ò yá ẹni tí ara rẹ̀ ò yá tí ó lè lo omi láti lè fi kanra wàíkúntùn mọ̀rọ̀ tara yíò bá yá àwọn alásàfàrin àbí ẹ̀mẹ̀ lórí ìrìnàjò àwùjá àhàdún ní nǹkan ní àìjì àbí ẹlẹ́ṣẹ́ ìgbọ̀nsẹ̀ ẹ̀dárílé àwòlá màsùmù nìsa abẹ́ bómi láṣepọ̀ pẹ̀lámi tẹ́jìdú máa ń ẹ̀wárí omi fatayamamu sa'idan tayyiba ẹwà sa'idu tayyib ara yóò yá àbí ẹṣẹ́ ìrìn àjò abẹ́ ẹlẹ́ṣẹ́ ìgbọ̀nsẹ̀ ẹdé ẹ̀wárí omi abẹ́ bómi ìbóbìnrin láṣepọ̀ èyẹ ní láti wẹ̀ fóun ni ìlọ́ṣe ìgbọ̀nsẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pàlùwàrá tí yẹn ní tẹ́lẹ̀ ò ti já sẹ́ni tó ṣe kó ń bẹ tó já láàárẹ̀ tí ò lè lómi àbó ń bẹ lórí ìrìn àjò kò rí omi náà ìta ṣe ni pé a ṣe tẹ́ àmú torípa gbọ́dọ̀ ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala so kí wá la ṣe àbí kí la máa ṣe táà bá rí omi táà fi wẹ ìwẹ̀ jànáàbà àbí ààrómi táì ṣe àlùwàlá lẹ́gbàtàlùwàlá wá ti já nítorí pé afúsárí àbí torí pé aṣèpàṣẹ àbí torí pa àti bí ẹ̀bẹ̀rẹ̀ máa kàtí wọ́n já àlùwàlá kò sómi láti lè fi tún àlùwàlá ṣe ṣàtọ̀pá ní kí rúmọ́ ní ọlọ́wọ́ bá ní fàtàyà mọ́ mú sa'idan tayyiba ẹwà sa'id tayyib ẹwà sa'id tayyib ẹwà wà tán famsahu bi wujuhikum ẹ fi ojú eléyìí nínú Maida nínú sóràtù Nisa ọlọ́wọ́ bá sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá ní wa in kuntum marda tí ẹ bá ṣàárẹ̀ àwọn ala àbí ẹ̀m̀bẹ̀ lórí ní àjò àwùjá ahadu minkum minal kan mú ó lọ àwòlà àmàsùmúndìsá àbẹ́yẹbá obìnrin láṣepọ̀ pẹ̀lá tẹ́jìrú máa ẹwà rómi fàtàyàmẹ́mù sọ ìdọ́tọ̀ yìí bá ẹwà sọ ìlú tọ́yìí tẹbá ti wá rí fámsàhù bí ojú ekom wá àìdè ekom ẹ fi pa ojú yín àti ọwọ́ yín sọlọ́wọ́ bá sọ ilé ní nìsá bákan tún sọ máa ìdá sọ̀rọ̀ àlùwàlá tàti bára wa sọ àti ọ̀rọ̀ wẹ̀ tí yóò bá rómi tí èṣà àlùwàlá kò lè rómi tí èwẹ̀ kò túnmọ̀ sí pé kò ní ṣèjọ́sí yóò ṣèjọ́sí in tí ó rìsọ́ọ̀tì sí òun náà ni tí a mọ̀ sí àtàyàmú gbólóhùn àtàyàmú ní èdè lárúbáwá òun náà ni alkọ́sùtù kéèyàn gbèrú nǹkan sọ̀rọ̀ ọmọ ní fàtàyàmú sọ̀rọ̀ èyí dá tàyè àti ẹgbẹ̀rún Sa'idu Tayyib ẹwà Sa'idu Tayyib bù lọ kẹlìló láti lè fi ṣe ìmára gẹ́gẹ́ bí mo ti síwájú ìdán pé ní as-Sa'idu Tayyib aṣùmọ̀ padà ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n tí ọlọ́wọ́ bá sọ fún wa pẹ̀lú ọwọ́ yín nínú àyà Suratul Maida ọlọ́run bá fi minhu kún minhu yẹn ó ní ọ̀rọ̀ lórí tó ṣe pé àwọn àlàyé bẹ́ẹ̀ nínú Suratul Nisa ọlọ́run bá ní famsahu bi wujuhikum wa aydikum kò fi minhu sí kò fi minhu sí so ẹ ká padà sínú ẹni tí ní láti sọ fún wa ó ní àtàyàmùmù àtàyàmù kí n kalu eléyìí ó ní ká tayyib láti fi di ipò àlùwàlá àbí láti lè fi di ipò àwọn afáàmọ̀ sọ kí nípa ó ní wípé ẹni tó ṣe tàyàmù nítorí pé àlùwàlá rẹ̀ ti já kò rẹ̀ rí omi kí ni ìdí mi tó lè jẹ́ kí ẹ̀tún ṣe tẹ́yàmù yàtọ̀ pé yìí rómi ìdí mi ni kí èèyàn máa ń yan agbára àti lò omi wà ṣùgbọ́n kò lè lo omi pé ara rẹ̀ yá tó bá fi lè lo omi yẹn yóò dá rẹ̀ sí lára sọlọ fi jẹ́ pé ìdí méjì lè máa fi ṣe tẹ́yàmù ìdí kan ni pé kò sómi ìdí kejì ni pé omi wà ṣùgbọ́n ní ìlágbára sí omi wà oró mi wájú ẹ̀ báyìí oró mi nítòsí ẹ̀ ṣùgbọ́n omi yẹn kò lè fi kan ara rẹ̀ nítorí pàrọ̀ òyà àbí nítorí kó ní egbò kan lára tó ṣe tó bíyá kò lè fi kan gbogbo oríkèéríkèé ara sọ́jà ń pè ní àtẹ̀yàmù oníkàlù àsọ̀rí àtọ́yẹ́bù láti lè fi ṣe alùwàlá kí lá ń pè ní sọ̀rìd asọ̀rìd òun náà ni ètò ń bẹ lórí ilẹ̀ ètò ń bẹ ní orí ilẹ̀ tó ló jẹ́ pé wọn akábà mọ̀ pé yẹ̀pẹ̀ yẹn ní sọ̀rìd torí pé òun náà ló ń bẹ lórí ilẹ̀ so àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ wọn kò ní sọ èyí tó jẹ́ àwọn nǹkan tó natural wọn kò ní sọ èyí sọpọlọpọ àwọn afáàmì wọn àmọ́ ní asọ èyí tó lọ́wọ́n pa lérò mẹ́ òun náà ni àtúrọ̀ àtúrọ̀ kí lápẹ́ ní àtúrọ̀ àtúrọ̀ òun ni yẹ̀pẹ̀ tó léwu kú òun náà pè ní àtúrọ̀ yẹ̀pẹ̀ tó ní eruku àwọn afáàmì fi sọ wípé yẹ̀pẹ̀ tá a lè fi ṣe tàyámù tá a lè fi ṣe àlùwàlé léèpẹ̀ ẹgbẹ́ ṣe máa ń pè olè tó ní eruku náà yánrin náà a lè lò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì bó ti ẹ̀jẹ̀ pé kò ní eruku ṣùgbọ́n a lè lò bí tí ó jẹ́ pé òkè eruku a lè lo yanrìn sọ ẹni àwọn apá kó lórí pé a lè fi yẹ̀pẹ̀ lóruku láti lè fi ṣe tẹ̀yàmù èyí tí a mọ̀ sí àlùwàlẹ̀ lẹ́kọ̀ọ́ lórí pé ṣe a lè lo yanrìn láti lè fi ṣe tẹ̀yàmù yanrìn ò ní ní eruku tábà ń lọ níbi ilẹ̀ sí lẹ́pẹ́ ilẹ̀ yan ni àwa náà mọ̀ pé tábà bu àmì eruku ń bẹ ṣọlẹ́ pé yẹ̀pẹ̀ ni eruku wà ń bẹ tẹ̀lé ìlú pàtó jẹ́ pé àwọn àfáà mi gbà wípé yan ẹ̀yẹ̀pẹ̀ láti fi ṣe táyà mú àlèlú yan àwọn mí méjì náà lálèlú ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé alìlò méjèèjì alìlò méjèèjì àwọn tó sọ yí pé yẹ̀pẹ̀ lálèlò torí kó lérùkú wọ́n ní ọlọ́run ọba ní fátàyà mọ̀mú sa'idan tayyiba ẹ wá sa'id tó mọ́ a ní sa'id tó ń bẹ lórí ilẹ̀ fátàyà mọ̀mú sa'idan tayyiba ẹ wá sa'id tó mọ́ àmsàwó bí ojú ikú ẹ̀fẹ́ ojú yìí wa aidiyakum wa aidikum àti ọwọ́ yín minhu látara rẹ̀ so wọ́n ní minhu yẹn látara rẹ̀ ó túmọ̀ sí pé eruku ó máa ṣe kí ni ó máa lè mọ́ wa lọ́wọ́ láàlè pupa oṣù ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu a'lam òun ni pé dandan kọ́ ni kí eruku kó lè mọ́ wa lọ́wọ́ tẹ́rù kò bá lẹ̀ mọ́ wa lọ́wọ́ náà ń ṣàti fọwọ́ kan in tó ń bẹ lórí ilẹ̀ yẹn náà in tó ń bẹ lórí rẹ̀ ká ti fọwọ́ kan tẹ̀lé náà ni tí ó pàtàkì jù ni kí eruku kó lẹ̀ mọ́ wa lọ́wọ́ àbí kí yẹn kó lẹ̀ mọ́ wa lọ́wọ́ lára nǹkan tí àwọn tí wọ́n sọ wípé eruku gbọ́dọ̀ lẹ̀mọ́ lọ́wọ́ ipe yẹ̀pẹ̀ la gbọ́dọ̀ lò onípe anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní ju'ilat liya al-ardu masjidan wa tahura oní ilẹ̀ tẹ̀rí yẹn wọ́n ṣe fún mi ní àyè kí o wa tahura àti nǹkan yẹn fi mara so nínú ẹgbàá wa ìmáàmù Muslim oníwàjú ilẹ̀ tó bá tún á tọ̀húrọ̀ yẹ̀pẹ̀ ilẹ̀ ọlọ́run ọba ṣe ní nǹkan àmàrà fún mi sọ ní ó túmọ̀ sí pé sọ rí tọ́yí tọ́lọ́run bá sọ yẹn yẹ̀pẹ̀ ló ń sọ tó ní orúkọ ṣùgbọ́n àwọn tí wọ́n ní dandan wọ́n ní ọlọ́run ìpánibọ̀ Muhammad sọlá sáńtàn ló gbólóhùn tó bá tu a gẹ́gẹ́ bí ẹ̀gbáǹpù ni kò túmọ̀ sí pé yẹ̀pẹ̀ eléruku nìkan la lè fi ṣe ẹ̀yà mú un sọgẹ́ bí tí mo ti tó wájú lẹ́sẹ̀ wallahu a'lam méjèèjì náà lálẹ́ alèlò yẹ̀pẹ̀ adèlélò yẹrin náà nítorí jẹ́ kókó òníkà gbé ọwọ́ lé tí nǹkan kan bá tẹ̀ mọ́ wa lọ́wọ́ tó bá ṣe pé bí òkúta kéékèèké ló lè mọ́ wa lọ́wọ́ àágbọ̀n gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe tí nǹkan kan bá lè lè mọ́ wa lọ́wọ́ kò lè mọ́ wa lọ́wọ́ náà nìyẹn a lè carry on láti lọ ṣe ẹ̀yà mú àwọn náà sọ pé a lè lo iyẹ̀pẹ̀ lára nǹkan tán wá gẹ́gẹ́ bí ẹ̀rí onígbé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ti dọwọ́ lóbìnrin rí tó dẹ̀ ṣe kí tó dẹ̀ ṣe fẹ́ amúmúlára obìnrin yàtọ̀ sí àwọn tálà lóyún rí wọn lẹ́nu sallallahu alaihi sallam ti dọwọ́ bọ obìnrin tó dẹ̀ ṣe fẹ́ amúmúlára obìnrin àwọn tó ní yẹ̀pẹ̀ lágbọ́rọ̀ lò wọ́n ní e, ògiri yẹn ògiri tó lérò kú ni ṣùgbọ́n kò sínú hadith yẹn pé ògiri tó lérò kú ni ju lọ ọ̀rọ̀ lórí kí ní as-sa'idu tayyib ìtàṣẹ̀lẹ̀ fún wa àwọn mígbà pé as-sa'idu ni yẹ̀pẹ̀ lérò kú àwọn míì dẹ́kà pé as-sa'idu tayyib ó ń ṣe ẹgbẹ́ lórúkú nìkan ó kó sínú ìyẹn ni àwọn míì gbà pé ó kó sínú àwọn nǹkan míì gan kò ṣe pé ó jẹ́ bí nǹkan tó ń jáde láti inú ilẹ̀ wallahu a'lam àtẹ̀yẹ́mù ìlọ fún sa'id tayyib àbí ká ní ìlọ fún yanrìn àbí yẹ̀pẹ̀ lè adami máa yí nítorí pé yìí ò rí omi fèsì sáfàrà ní ẹ̀bá ń bẹ ní orí ìrìn àjò ìdàyẹ̀ ìsà àyẹ̀jídà òfin wákàtí tí èèyàn bá jákàmù náà wípé òun ò ní rómi títí àsìkò oorun tí è kọjá ó ti jákàmù náà pé àsìkò oorun yóò ní èkó mo lè rí omi títí tí àsìkò zúrì àbí àsìkò áṣírí kọjá afáàní ọ̀kọ̀bíyẹ́jì ma òjò lè yé ìgbà míì ó lè jọ́ra èèyàn ní káṣẹ tẹ́ àmú tó ní bá wà ìzálàmí yàkùdìrí alàmásìhí tí ó bá lágbára àti lómi fi sáfàrin àwòhádọ́rin bí a ń gbà tó bẹ lórí ìrìn àbígbà tó bẹ́ńlé lè mọ́rọ̀ bí máa ní rìn nítorí àárẹ̀ kan tí ò lè jẹ́ kó lò àwòmọ̀rídì àbí aláàrẹ̀ tó ṣe pé yẹ́kìdìrò àlàmọ́sì yìí ó lágbára àti lò wà láyé jùlọ mẹ́yìn àwílòrò ìyàwó ṣùgbọ́n kò ní ẹni tó lè bá lọ búwá aláàrẹ̀ ó lè fomi ṣàrọ̀lá ṣùgbọ́n ibi tó mi wà ó jìnà kò rẹ́ni tó lè lọ bá mú wá ìwé èèyàn bẹ́ẹ̀ sáà ní kó mọ́ kírù ni no yóò kírù náà yóò ṣe tẹ́ àmú wakadhalika musafir yaqru minhu al bẹ́ẹ̀ láàrin àjò tó ṣe wípé omi súnmọ́ bí tó wà wa yamna'uhu minhu khawfu lususin ṣùgbọ́n ibi tó bí wà yẹn ni ó gbọ́ pé àwọn ambrọba àwọn àmẹ́ àwòsùgbọ̀n àbí àwọn ẹranko abìjàwàrá wà ń bẹ́ wáyé ta àìkọ̀nà elmusafir ìwùjúdì maifil waqt afáàní arìnrìnàjò tẹ́mi ẹ bá balẹ̀ wípé òun àárò mi kí àsìkò òun tó kọjá akfara ila akhirihi yóò ti lé àlùwàlá rẹ̀ sí àsìkò parí ìrun yẹn tí a bá sọ fún wa òun náà ni ìdí tá a máa fi ń ṣe táyà múmu ní táǹkì ní àlùwàlá ilé ìpẹ̀ ìsílẹ̀ àkóṣe pé kò sí omi àníjọpọ̀ torí pé kò sí omi àníkírun عاشو تاع مجمل تيجا من تلوم باشا سمات وإن كنت نرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ما أنت فتيمموا صعيدا طيبا فامصروا بأجوئكم وإليكم منه فلما بعد تيباشا أو على سفر أبين دلوني أجل àwùjáhà àti ní ìsinmi lọ́wọ́ àìsí àbẹ́yìn ẹ̀kan ní ojú láti tó lọ sí ìgbọ̀nsẹ̀ àwòlámọ̀ tó mú nìsá àbẹ́yìn ẹ̀kan ní obóbìnrin lásìkò àlámtẹ́jìdú máa ń ẹ̀wà arómi tẹ́ ṣe yanjú àwọn nǹkan wọ̀nyí pàtàyàmà mùsàídà tàyíbà ẹwà sàíd tó wà tàyíbà mo ń lo gbólóhùn sọ̀rí tó wà sọ yìí torí pé nǹkan tí a ń pè ní sọ̀rí àwọn nǹkan tó pọ̀ yìí mo ń ṣe ẹ̀pẹ̀ nìkan gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe fún wa fàmsáhùn ojú ikó tẹ bá ti wá ìyẹ̀pẹ̀ yẹn àbí yanrìn àbí nǹkan tó jọmọ́ tẹ bá ti wá fàmsáhùn ojú ikó ẹ fi pa ojú yìí wọ àìdí kó àtọwọ́ yìí mílùú ẹ fi pa ojú yìí ẹ ọwọ́ yìí so ìdíkejì ni pé kéèyàn rí omi ṣùgbọ́n kò lè lò ó bóyá torí pé ó rẹ̀ tó bá lò ó ó lè jàbárí kìí àmọ́ látara rẹ̀ ìkàlára àwọn sàbẹ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sàbẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó fi lídìí àwọn èèyàn lọ sójú ogun ìgbà tí ó dé ojú ogun ibi tí wọ́n lọ àsìkò kan kí wù tó ṣùgbọ́n gbà tí ó jì í láàárọ̀ ó ti dàbára àtọ̀ ti jáde lára rẹ̀ a pé ẹni tí àtọ̀ bá jáde lára rẹ̀ tó bá lálùwàlá tẹ́lẹ̀ àlùwàlá ti bàjẹ́ kò wá ṣe pé yóò lọ tán àlùwàlá nìkan ṣe ó gbọ́rọ̀ lọ wẹ̀ ni ẹni yìí dẹ̀ ní orí ìrìn àjò ojú ogun lọ́wọ́ kó wá ní òṣè báyìí gẹ́gẹ́ bó ṣe bẹ́nu ẹgbà wá wọ́n ní olóńtó ẹni àti ó ṣùgbọ́n kò lágbára àti ìlú wọ́n ṣe pé kò rí omi wà ṣùgbọ́n ó tutù mú gan kò lè lo omi yẹn ṣẹ̀gbẹ́ ìta sọ òlẹ́ni tí ò romi tẹ́lẹ̀ nísìn òun rí omi ṣùgbọ́n kò ní agbára àti lo omi yìí ó wá ṣe tẹ́yà fún ó wá kí òun fáwọn àwọn tí wọ́n tẹ̀lé tọ́jẹ́ bí ọmọ lẹ́yìn torí kò lànà lè fi ṣe olórí ogun yẹn àwọn tó ń tẹ̀lé àwọn òkúwò ilé ìpé ṣe ara wọn ò balẹ̀ pẹ̀lú kówó ló ṣe kírun fún wa láì ṣe kó wẹ ìwẹ̀ jànáàbà bẹ́ẹ̀ lómi ló wà ń lẹ́yìn omi wà òòló òtún wá lọ kírun fún wa pẹ̀lú ẹ̀ wọn bá fa wàhálà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn inú òkú sí eléyìí gbàtán wá dé Madina wọn sọ fún anagbọ́ Muhammad sallallahu alaihi wa sallam pèrè òjíṣẹ́ ọlọ́run ọba ẹni tó fi ṣòro ìfún wa ó oníyẹ́ náà wà lára kò lè wẹ̀ jànáàbà kò wẹ̀ ìwẹ̀ jànáàbà omi dẹ́wàá taya mu shi anabuwa muhammad sallallahu alaihi wasallam ire anu ọmọ aasi kí ni nǹkan tó mú ẹ tó fi lọ ṣe tó ń ṣe yìí sallaita bi ashabika wa anta junub ó líbi àwọn èèyàn nínú tó ní yánábà lára ó ní rí ojúṣe ọlọ́wọ́ bá mo rántí ayọ̀ ọlọ́run ọba tó sọ yí pé wàlá taqtul anfusakum inna Allaha kana bikum rahima ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ má para yín o ọlọ́run ọba ọba aláàánú tó jẹ́ fún ni ọba oníkẹ́ sọ́gbà tí ọlọ́run ọba lọ́run ọba oníkẹ́ torí pé òtútù yẹn mú mi gan tí mi lè lo omi anabi sallallahu alaihi wasallam wà rẹ̀ ní mo sẹ́ bí ẹni tó àbúrúfù nǹkan tó ṣe àwọn apá àmọ́ sọ wípé alukurani fi rinlẹ̀ wípé ẹni tí ó bá rómi yóò ṣe tàyàmù súnà fi rinlẹ̀ wípé ẹni tó rómi tí ò ní agbára àti lò ó yóò ṣe tayamọ alkùránì fi rẹ̀ pé ní tí kò rómi yóò ṣe tayamọ súnà fi rẹ̀ pé ní tó rómi tí ò lágbára àti lò ó yóò ṣe tayamọ bó ti ẹgbẹ́ pé ìtọ́ka díẹ̀ ó wà pẹ̀pẹ́ ẹni tí ó rómi tí ò lè lò torí pé ọlọ́run bá ní wọ̀nyí kúntùmọ̀rùdọ́ tí ẹ bá ṣàárẹ̀ tí ẹ bá ṣe àárẹ̀ sọ ẹni tó bá dẹ̀já láàárẹ̀ ní tó súnmọ́ òun ni kó mọ́ rí kó mọ́ lè lo omi omi lè wà kó mọ́ lè lò bó tẹ̀ jẹ́ pé ń gbà ní èèyàn lè ṣàárẹ̀ kó ṣe pé omi wà ṣùgbọ́n ní tí ó lọ bá gbé omi wá òun ni òrí so ipò bí ipò ẹni tó ṣe pé kí ni kò rómi náà ni yóò wà ṣùgbọ́n kókó bẹ̀ ni pé alkùránì fi ní lẹ̀pẹ́ni tí ó máa rò ní yóò ṣe tẹ̀yàmù yóò rẹ̀ fi kírùn súnà fi lẹ̀pẹ́ni tó bá rí omi tí ò ní agbára àti lò òun náà ṣe tẹ̀yàmù yóò kírùn so ló jẹ́ pé ìṣe kan tí àwọn èèyàn máa ṣe ń gbà ní ìṣe yẹn ò dáa bí ẹni tí ó bá travel ó wà ní place àsìkò òun wá tó ẹlòmí ò yí àti ìrìn ó lè nígbà tó ń bá tó dé Dubai kó tó máa lọ kírun ẹ nígbà tí ó bá dé Britain tó ń bá dé tó airport wọn a máa lọ kí òun yẹn torí pé inú plane ló wà ní tó pàtàkì jùlọ lára àwọn májẹ̀mú ìrun òun ni àsìkò làwọn afá àmọ́ sọ fún wọn pé akadu shuruti sọlá alwaqt yàní shartu alwaqt èyí tó fi pàtàkì jùlọ nínú àwọn mọ́jẹ̀mú ìrun kò ní àsìkò inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ìrun tẹ́rí yẹn nǹkan tó lásìkò ní kò ń ṣe nǹkan tí a máa ń kí nígbà tí ó bá wùwá níta gbọ́dọ̀ kí ní àsìkò tí Allahu subhanahu wa ta'ala tó pa wá láṣẹ jẹ́ pé ó fún wa ní ìjẹ́ àmọ̀ sí àsìkò ìrun àsìkò tó bẹ̀rẹ̀ ni àsìkò tó parí ni ìrun zuri bẹ̀rẹ̀ lásìkò báyìí ó parí sásìkò báyìí aṣù bẹ̀rẹ̀ lásìkò báyìí ó parí sásìkò báyìí a gbọ́dọ̀ torí pé ààrò mi káwá di ilé ìrun asiri àbí ìrun zuri tí àsìkò ló fi wá kọjá táà omi ìta gbọ́dọ̀ ṣe oníkàṣe táyà lónìí láti lè fi kírun sí àsìkò sórí ẹni tó ń bẹ nínú pléènì tí àsìkò zúrì tó bá in tó dáa fún òun ni pé kó kírun zúrì yẹn kó wá bí ó ṣe ṣàlùwàlá nínú pléènì bọ̀ká ní pé kò rí ṣe lápèjúwe ṣáṣọ gbogbo mọ́ kí rárá yóò kírun náà yóò ṣe tẹ́yà mú yóò ṣe tẹ̀yàmù láti fi kírun ẹlòmí o pé bóòlù ṣe fẹ́ rí àṣàìdù tọ́yì tí ọlọ́run bá sọ ó lè fọwọ́ gbá kí ni rọ́ọ̀gì tó ń bẹnu plane nǹkan díẹ̀ díẹ̀ yóò kàn wọ rẹ̀ kó fún oṣù tẹ̀yà mú èyí tí a fi dìlé irun tí a sì tẹ̀yà kọjá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí arìnrìn àjò ó lè dìlé irun zúrì kó pọ̀ wọn àtàsílẹ̀ papọ̀ àbí kó mú irun kó kí papọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ dìlé irun asis di àsìkò magreb àbí kó dìlé irun ìṣáì di àsìkò àsùbá àbí kó dìlé irun àsùbá di àsìkò àyílà kò gbọ́dọ̀ ṣe yìí ṣùgbọ́n ká má kojú ewu ẹni tó ṣe tó ń ṣe ìrìn àjò àsìkò àsùbá wa tó ó wá ní òun á kí tóun bá débi tó ń lọ kò dẹ̀ níbi tó ń lọ ọ̀ǹtì bí aago bíi mẹ́jọ báyìí aago mẹ́jọ òun ti ràn dáadáa àti kó irun àṣùbá àti kọjá sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó lẹ́ṣẹ̀ torí kó dilé òun kúrò ní àsìkò rẹ̀ àwa lè wá sọ pé tí ò bá wá rómi tí èṣù àlùwàlá ń kọ́ àfáà ni kò ṣe táyà tó kù ṣe táyàmù ìyẹn lè bèrè pé tí ò bá rí tí ó fi ṣe táyàmù mú kọ́ tó bá ṣe pé tó padà ṣẹlẹ̀ ní tó kò rí tí è e ṣe táyàmù mú kákan ìmájìnì bẹ́ẹ̀ yóò kírun bẹ́ẹ̀ náà eléyìí làwọn afáǹpẹ̀ ní sọ̀látù fákìrì tọ̀wúrẹ́ ìrún ẹni tí ò rí omi tí è e ṣàlùwàlá bẹ́ẹ̀ ni kò rí nǹkan tí è e ṣe táyàmù ṣùgbọ́n tá bá ní ká tiẹ̀ wò ó òun kí ẹ mọ́ torí nǹkan tí èṣe tẹ̀yàmú òun kí ẹ mọ́ torí nǹkan tí èṣe tẹ̀yàmú àwọn nǹkan pọ̀ lórí ilẹ̀ tó lè lò láti ṣe tẹ̀yàmú bọ̀káníkò tí ẹ rí tí èṣe tẹ̀yàmú yóò kírun bẹ́ẹ̀ náà torí pé àsìkò oorun ó pàtàkì púpọ̀ sọ gẹ́gẹ́ bí arìnrìn-àjò a lè jẹun súyà tá a ìpapọ̀ a lè jẹun mọ́bí bàtìṣà ìpapọ̀ ṣùgbọ́n àlè ìjàn asiri àti magrib papọ̀ fún ọ lọ́pọ̀ ìrun ọ̀sán náà lọ́pọ̀ tí ìdìbá wà ìrun òru magrib àti ṣáì wọn lọ́pọ̀ tí ìdìbá wà sùlára àdítà lè fi jẹ́ irun zúra tá ṣe papọ̀ oníkójẹ́ pé àrìnrìn àjò ni wá lára àdítà lè fi jẹ́ magrib àti ṣáì papọ̀ oníkójẹ́ pé àrìnrìn àjò ni wá ṣùgbọ́n ipá àrìnrìn àjò ni wá a lè torí ìyẹn ti lé asiri di àsìkò magrib a kì bó bá ṣe rọ̀ wá lọ́rùn wọn kódà tá a bá rú níta ìṣàlùwàlá àtúnwárí kẹta ṣùtẹ́ agbọ̀rọ̀ kì bẹ́ẹ̀ náà eré ni wọ́n pè ní sọlá tó fa péjì àtọ̀wúrẹ́ so àfáàjẹ́ kí eléyìí ipe àwọn nǹkan tí máa fà súnà jẹ́ pé wà pé táà bá rí táà bá rómi bọ̀ alágbára àti lòó a nítorí yẹn sọ pé àní kírun a kírun a sì tẹ́ àmú jẹ́ pé wà pé táà rí omi láti fi ṣàlùwàlá a sì tẹ́ so èyí ní excuse mọ́ wa ta'ala ó sọ̀rọ̀ ń pa bá a ṣe ń ṣàlùwàlá nígbà

omi wà o ṣùgbọ́n bí táyí wà èlé kúrò ń bẹ́ torí pé ẹ̀rẹ́ ni tí ó bá yín lọ bómi sọ́lọ́bà subhanahu wa ta'ala ni wa in kuntum marda wa lam tajidu ma'an tí ẹ bá jẹ́ ni tó ń ṣàárẹ̀ aw ala safar abẹ́ ń bẹ lórí ìrìn àjò aw jahada minkum al-ma' àbí ẹbómi ìláṣepọ̀ lánàá tó mú ní sáà yìí ó túnmọ̀ sí kó tún padà sí ibi ẹni tó ń jẹ́ lẹ́bà wọ́n ní wọ̀làmtẹ́jùdù wọ̀làmtẹ́jùdù máa ẹ̀wà ló ní tẹ́lò láti lè fi ṣàlùwàlá ní àbíláṣẹ́ wọ̀jẹ́ náà ó ní fàtàyà máa mú sa'idan tayyiba ẹwà sa'id a ní sa'id òun àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ natural thing tó ń bẹ lórí ilẹ̀ tó bí yẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí yánrin fatayamamu sa'idan tayyiba famsahu bi wujuhikum aydikum minhu ẹ fi ọwọ́ pa ojú yín bákan náà ẹ fi ọwọ́ pa ọwọ́ yín nínú látara nǹkan ẹwà kalẹ̀ yẹn sọ àdìgbẹ́ ọlọ́mọba tọ́ka sí àwọn nǹkan wọ̀nyí ó tọ́ka sí àlùwàlá ó tọ́ka sí ìwẹ̀ ó tọ́ka sí tẹ̀yàmù sọ̀làfáàfù wa ń sọ fún wa wípé ẹni tí ó jẹ́ arìnrìn àjò tẹ́bì rẹ̀ bá balẹ̀ wípé kí àsìkò òun tó kọjá òun àárò níbì kan kó mọ́ ṣe tẹ́yàmù kó di ilé rẹ̀ di ìgbà yẹn kó di ilé rẹ̀ di ìgbà yẹn tẹ́bì rẹ̀ bá balẹ̀

ní àsìkò ìgbà tí ìrun wọlé wa ilam yakun indahu min ilmun tí kò bá ṣúọ̀ sí pé ṣé òun lè ro mi ṣá kásìkò òun tó kọjá kò ní láti dàmú ara ẹ̀ náà tayammam àmú fi wasatihi fi so ní ìdá àsìkò òun ní ìdáméjì àsìkò wakadhalika in khafa alla yudrika almaa fi alwaqt bákanáà tí ó bá ń bẹ̀rù wípé òun lè máa rómi kí àsìkò òun tó kọjá ba'da an salla lẹ́gbà tó ti kí o fa'amma almaridu alladhi lam yajid man yunawiluhu iyyahu wọ́n ní ẹ̀wà rí aláàárẹ̀ tó ṣe kún wò lẹ́ni tí ó lọ bá bomi wá fàlíọ́ẹ̀jì tó ń bá rómi wọ́n ní fàlíyàn kó dá padà eléyìí ò kìí ṣọ́ra yẹn fọ̀kàdálíkà kọ́ì mìsìbáyín bákan náà tó ṣe pé ibi tó bí wà àwọn ẹranko abìjà wà ń bẹ̀ so tó bá padà lébi èpèlé omi òun náà wọ́n ní kó dá padà wọ̀náhùyà وكذلك bákan náà arìnrìn àjò tóun náà tó ń bẹ̀rù wípé òun lè má rí omi síwájú kásìkò òun tó kọjá wọ̀yẹ́jù àyùdíríkà òfin wà láyé ìdúgbò irú àwùdá yìí wọ́n ní ẹni tó yàtọ̀ sí àwọn tá dárúkọ yìí àwọn òní dá padà ẹni tó yàtọ̀ sí àwọn tá dárúkọ yìí wọ́n ní dá irun wọn padà but ẹni tí ó ń bẹ̀rù torí àwọn ẹranko kò lè débi tómi wà àbẹ́yìn tó jẹ́ aláàrẹ wọ́n ní kán dáàmù wọn padà tán bá padà rómi tán tún àlọ́ aláṣẹ ṣùgbọ́n eléyìí ò ń ṣe ọ̀ràn yẹn náà ṣe ń ṣe tẹ̀yà pẹ̀lú tẹ̀yà mú bó ti ṣe ti lọ náà ni lópin ìgbà tó bá ti ní excuse láti láti ṣe so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì wọ́n ní wala yusalli salatayn ìtàyàmùn wahidin wọ́n ní ká má kí wọn méjì pẹ̀lú táyàmù mẹ́yọ kan min aula náà ta dárúkọ yìí illa maridun àpárá rẹ̀ la yaqdiru ala massil ma tí ó Ah, ó ń bẹ lára rẹ̀ wọ́pọ̀ tí àwọn apá kan sọ pé yatayammam li kulli salat yóò mọ̀ ṣe tayammum fún irun kọ̀ọ̀kan yóò mọ̀ ṣe tayammum fún irun kọ̀ọ̀kan وقد روي عن مالك فيما ذكر صلوات فيما فيمن ذكر صلوات أن يصليها بتيمم واحد wọ́n ní ọgbà alábẹ̀ mọ́mù Malik nípa tó ṣe pé ó rántí pé òun jẹ àwọn ọ̀run ipò olùfìtẹ́ amúmẹ́yọ kan kí olùfìtẹ́ amúmẹ́yọ kan kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn a máa sọ yí pé ta bá ṣe táyà múmù ìrún ẹyọ kan náà là lè tó jẹ́ ìwọ̀n ọ̀ràn tó túmọ̀ ìgbélúbà tó di àsìkò òun míì tó jọ́ yẹn àti ṣe táyà múmù míì máa tó ṣe tẹ́yà mú mi ṣùgbọ́n àwọn àfáà mi ní ààrí ẹ̀rí fún tó sọ ipé tí ń bá ṣe tẹ́yà mú mi ń sìn tásìkò oòrùn mi bá tó tó kí n tún wá ṣe tẹ́yà mú mi èyí tí mo ṣe lákọ̀ọ́kọ́ kí ló ṣẹlẹ̀ sí torí pé nǹkan tí máa ba àlùwàlá jẹ́ náà ní bàtẹ́yà mú mi jẹ́ sọ tó ṣe tẹ́yà mú mi nísìn tó ṣe wípé kò só kò sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ nǹkan tó máa bá àlùwàlá jẹ́ kò ṣẹlẹ̀ sí sórí èèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá nígbà pé táyà mú mẹ́ ṣì lálàáfíà sọlọ jẹ́ pé táyà mú mẹ́ yọ ọ̀kan àlèfikí wọn ọ̀ràn èèyàn méjì àlèfikí mẹ́ta lófin ìgbà táwọn nǹkan ti máa ṣẹlẹ̀ sí ẹni tí ó bá lálùwà láti àlọ́lá ẹ̀sìn máa bàjẹ́ lófin ìgbà tí ó bá ṣẹlẹ̀ sẹ́ni tó ní táyà mú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá míì náà wọ́n gbà wípé à ń fi táyà mú mú kírun ju ẹyọ kan lọ ìyẹn ìwọ̀n ọ̀ràn yẹn tó bá yẹ pé náfìlà ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní problem pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìwọ̀n ọ̀ràn yẹn wọ́n á ní táyà mú mọ ẹyọ kan tá a bá ti ṣe ìrùn ọ̀ràn yẹn kan rà lè fi kí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní as-sa'idu tayyib tahuru al-muslim wa in lam yajid al-ma'a 'ashra ashra sinin mùsùlùmí tó bá ti rí nǹkan tó ṣe wípó ń bẹ lórí ilẹ̀ tó lè fọwọ́ kàn kó lò láti lè fi ṣe mọ́ra kódà tí ò bá rí omi fún ọdún mẹ́wàá kódà tí ò bá rí omi fún ọdún mẹ́wàá ó ìdá wájádà àdùkúmó ni máa ṣùgbọ́n wọ́n tó ṣe tẹ́yà mú ẹ̀yìn tẹ́yà mú tí èyàn kan ní bá ti wá rí omi fàlìomi sàwò bá ṣarata kó lómi yẹn láti lè fi mójútó ara rẹ̀ tí ló jẹ́ pé èyí tó tẹ̀wọ̀n òní pé rírí omi àbí ìní agbára àti lómi ó ba táyà múmu wa jẹ́ ẹni tó ṣe táyà múmu yìí lẹ́yìn tó ṣe táyà múmu tán ó wá rómi orí omi tayamum tó ṣe yẹn ti bàjẹ́ kò lè lò láti fi kírun wọn torí pé nǹkan tó jẹ́ kó lọ sí tayamum tẹ́lẹ̀ ni àìrómi àbí àìní agbára àti lómi nígbà tó yẹ ti rómi àbó ti ní agbára àti lè lómi tayamum yẹn ti bàjẹ́ tayamum ti bàjẹ́ sọtọ́ wá ní lára àwọn kan tí máa ba tayamum jẹ́ apart from àwọn kan tí máa bá lù àlájẹ́ àlékún tó ń bẹ fún tàyàmú òun ni kéèyàn padà rí omi àbí kó ní agbára àti lo omi kó bá tàyàmú tó ní jẹ́ ṣùgbọ́n tí ò bá ti romi àbóromi kò lágbára àti lo ó dẹ̀ ṣe tàyàmú mi tẹ́lẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi ni kó máa ṣe tàyàmú fún ìrun kọ̀ọ̀kan èyí lè béèrè pé kí ló pàtàkì ní kó máa ṣe tàyàmú fún ìrun kọ̀ọ̀kan wọ́n nítorí pé tàyàmú nìyí ìtàkàn fẹ́ lò gẹ́gẹ́ bí nǹkan àyálò ìpìlẹ̀ ní pé ká ṣàlùwàlá ìpìlẹ̀ ní pé ká wẹ̀ tí wọ́n bàtẹ́ ni ró bí tí è ṣàlùwàlá àbí kò lágbára àti lómi yẹn ó dẹ̀ fẹ́ kí un sọ wọ́n ní kó kúkú ṣe kó ṣe táyà mú fún ipò pátápátá kò fún ipò pátápátá sotori náà kó má lò ó kọjá àlà kó ọ̀rá lò ó láti lè kí irun ẹ̀yọ̀ kan tó wá tún di àsìkò òru mi tí ò tún rómi àbí kò tún lágbára àti lò ó kó tún ṣe fẹ́ àmú mi tẹ́lẹ̀ yìí ń tàpá ń tọ́ka sí tí àwọn àbámilẹ̀ ṣùgbọ́n àwọn míì ní pé lókùngbà tí ó bá ti rómi àbórómi kò lè lò ó fẹ́ àmú tó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tí ìbàjẹ́ ó lè fi kí irun méjì ó lè fi kí wọ́n ràn méjì eléyìí òun ló tẹ̀wọ̀n jù òun ló tẹ̀wọ̀n jù torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kò sọ wípé ẹni tó wá ṣe tẹ́ àmú mò ń sìn ìwọ̀n ẹyọ ọ̀kan ló lè fi kí di olùtí tánàbí sọ òun ni pé fàyẹ̀dà wájàdà má tó bá rí omi fáyẹ̀ omi sàwò báṣarata kó fi omi yẹn láti lè fi ṣe àlùwàlá àbí láti lè fi wẹ̀ so eléyìí òun ni ibi tá a dùn insha Allah a tún máa tẹ̀síwájú insha Allah lórí ntí à ń pè ní as-sa'idu tayyib àti bó la a ṣe ṣe tàyàmù àmọ́ pé ọlọ́wọ́ bá sọ wípé famsahu bi ujurikum wa aydikum ẹ fi pa ojú yín àti ọwọ́ yín bó la a fi pa dé níbi ọwọ́ wa ṣé bí ọrùn ọwọ́ ni ṣé bí ìgúnpá ni eléyìí insha Allah àtúmọ̀ ṣàlàyé lórí ẹ̀ tá a bá débi tí àfáà ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹnu kò lórí pé kí àápìpa ojú àpìpọ̀wọ́ ṣùgbọ́n ọwọ́ wo ló ń sọ ṣé bí ọrùn ọwọ́ ṣé bí ìgúnpá eléyìí ẹ̀nà àpòkò lórí ẹ̀ insha Allah àtúmọ̀ sọ̀rọ̀ nípa eléyìí وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك رؤوم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ta bá mẹ́nu bá àsìkò wọn alọ́gán so inshallah bó ọ̀nà ṣe ń fọwọ́ pa ṣe ọ̀ràn ọwọ́ nìkan ni ṣe débi ìkópa ni àmàmà tẹ̀síwájú rẹ̀ inshallah náà mo sọ nínú lẹ́kítọ̀ ipe àlùfọwọ́ kan ògiri torí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó fọwọ́ kan ògiri bẹ́ẹ̀ ṣe tẹ̀yà mọ́ ṣùgbọ́n àwọn afá kan sọ wípé yẹ̀pẹ̀ lágbọ́dọ̀ fi ṣe yẹ̀pẹ̀ lágbọ́dọ̀ fi ṣe àwọn gbà pé ògiri tánàbí fọwọ́ kan yẹn ògiri yẹn ní eruku àwọn afá kan tán sọ pé kò ṣe dandan ní ká fi yẹ̀pẹ̀ ṣe a lè lo yanrìn a lè lo nǹkan míì náà tó ń bẹ lórí rẹ̀ wọ́n ní ààrí ẹ̀rí tó sọ pé ògiri yẹn ní eruku tó ìpìlẹ̀ òun ni kó fọwọ́ kan ògiri ṣùgbọ́n pé ògiri eléruku ni ẹni láti fún wa ní àdìsí tó pé ògiri eléorúkú ló fọ ọkàn so kókó bẹ̀ o ni pé asọ́ìj tàbí sin tó ń bẹ lórí ilẹ̀ ó lè jẹ́ yanrìn ó lè jẹ́ yẹ̀pẹ̀ ó lè jẹ́ nǹkan míì náà ní àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ yìí so a lè fọ ọkàn láti lè fi ṣe ẹ̀yà mú ọláwà rẹ̀. náà àjọ gbígbà ṣé èèyàn lè fi ṣiṣẹ́ ṣe kó mọ gba owó lọ́wọ́ àwọn ẹ̀kọ́ máa bá wọn tọ́jú ẹ̀ ẹni tó ń gbàjọ àti báǹkì tá à ń owó sí àwọn méjèèjì kankan náà ni wọn ìsọ́kàlẹ̀ fi yàtọ̀ díẹ̀ orin tí bàbá alájọ tí ó bá kí ń yá àwọn èèyàn ní owó èlé tó ṣe pé ń tó nǹkan ṣe ni kó kàn máa ń gba àjọ àpé báńkì ń gba àjọ báńkì iṣẹ́ tí báńkì ń ṣe bí ẹni gbàjọ náà ni báńkì rẹ̀ máa ń fi owó tí ó bá gbà yóò fi yá àwọn èèyàn ní tó wà gba èlé fún bàbá alájọ òun máa gbowó lọ́wọ́ àwọn èèyàn àgbàjọ ṣùgbọ́n ó lè yá àwọn èèyàn lówó jẹ kó wọ́n fi lè kùn so ibẹ̀ yẹn wọ́n yàtọ̀ ṣùgbọ́n wọ́n papọ̀ ní agbègbè pé wọ́n jọ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn náà nínú Islam ṣé kankan ó burú mi pé kí n gbowó lọ́wọ́ àwọn èèyàn kí ní mo bá wọn tọ́jú ẹ̀ ó sì ń kẹtọ́ burú bẹ́ẹ̀ ìbéèrè wa ni pé bàbá alájọ ṣó ń gbowó lọ́wọ́ tó ń bá wa tọ́jú ẹ̀ ni ṣé báńkì ń gbowó lọ́wọ́ wa tó bá wa tọ́jú ẹ̀ èsì fún yẹn ni pé àti bàbá alájọ àti báńkì kò sí tó ń bá wa tọ́jú owó nú àwọn méjèèjì sọ̀rọ̀ mi yé àti bàbá alájọ àti báńkì ìkíní kejì wọn bá wa tọ́jú owó ìkíní kejì ń yá owó lọ́wọ́ wa ni ojú tí Islam fi wò ni bàbá alájọ àti báńkì wọn bá wa tọ́jú owó wọn ń ya owó lọ́wọ́ wa ni ṣàmọ́rìsìn tí wọ́n sọ pé wọ́n ya owó lọ́wọ́ wa àtàsọ pé wọ́n bá wa tọ́jú owó àmọ́rìsìn yẹn rísìn tí wọ́n fi bá wa tọ́jú owó òun ni pé owó yẹn bá ṣe ń kó fún ọ làwọn náà ń lò ìtẹ́yẹ̀ bá yàn tọ́jú ìtẹ́ bá ń bá tọ́jú ẹni rẹ̀ tàbí tí bá bá yàn sí ní kọ́ra lágbájá ẹ̀ ń tọ́jú owó yìí tẹ́ ẹ bá yọ ń bẹ̀ tẹ́ ẹ ná ẹjàmbá àmánà ni ọlọ́wọ́n bó dẹ̀ bí tó bá rí jọ́ǹgbé dẹ̀rù kìámà ìpẹ́ ẹjàmbá kí ni àmánà kí ló pàtó lọ́wọ́ fi bí wá pé ẹjàmbá àmánà òun ni pé nínú Islam owó tẹ́ ẹ kó sọ́wọ́ èèyàn kó bá yín tọ́jú tí owó yẹn bá sọnù tí ó kì í ṣe pẹ́yìn lẹ́nà gẹ̀rẹ̀ tó fi sọnù ní ìtaṣọ ní qadarullah wa ma sha'a fa'al àmúwọ́ ọlọ́wọ́n bá ní o ẹni tó kó yẹn fún yín gbẹ́tẹ̀ bá tọ́jú ẹ̀mí yóò fara mọ́ bẹ́ẹ̀ ni nítorí mú fẹ́ já tí ó mú fẹ́ tara tí ó mú fẹ́ sọ béèrè tí ó fẹ́ sọ dagiri òun ní evidence wípé ẹ̀yin lẹ negligent ìyẹn dẹ̀ ní o mọ́ sábà ń ṣòro láti prove tó ẹ̀nà mọ́ sọ fún wa wípé ẹni tó ṣe wípé atọ́jú nǹkan sí lọ́dọ̀ kò bá atọ́jú ẹ̀sìn ìyá dùgbù yadu amana that is amana ló wà lọ́wọ́ ẹni tí nǹkan yẹn bá sọnù a ṣe kí ni a ah, mú mọ́ra ni a mú mọ́ra ṣé ọ̀rọ̀ mi báyìí náà wọ́n tó kó lọ sí báǹkì ni tí báǹkì bá sọ fún ẹ pé àwọn olè máa wá bọ́gùn báǹkì wọ́n dẹ̀ ká pẹ̀lú millions of naira kí ló sọ fún wọn ó ní kó ló kàn mí àbí ń túnṣe pé báńkì lọ jalè báńkì pè pé wá owó tó wá gbé owó náà wà lára owó tí owó tí àwọn olè kó lọ kí sọ fún báńkì òsì tó kàn mí pẹ̀lú yẹn ẹni tá a kówó sí tí owó yẹn tó wá sọnù táwọn sọ pé kò sí tó kàn mí pẹ̀lú yẹn ẹni tẹ̀lé sọrú ẹ̀ fún ìsìláàmù lẹ́ni tẹ ẹ̀yá lówó ẹ̀yá yẹn kan ló ń sin owó yẹn bó ti ń gbé lọ́nà wá gbà lọ́wọ́ rẹ̀ ó wà ní ẹjá mọ̀ pé so irú yẹn bẹ ẹni tá ẹ̀yá lówó wọn á ní yẹ́dùbú ṣàánú ẹ̀ lókun náà owó tàà láà ń kó sí báǹkì ní báǹkì ń lówó wa bí wọ́n ṣe ń kó yẹn dé báǹkì báyìí ni báǹkì ń gbà náà fún ẹlòmí ó túmọ̀ sí pé àmọ́ náà kọ́ náà ń ṣe yẹn nǹkan ṣe yẹn ní wọ́n yá owó lọ́wọ́ wa wọ́n dẹ̀ ṣe kíni wọ́n lówó yẹn mọ́ ṣe yá lọ́dọ̀ wa so torí náà wa náà a ní right to Islam pé wọ́n bọ́ọ̀bù báǹkì ní nǹkan kan mọ́ra wọn ká ní kàwó tèmi fẹ́ mi ò fẹ́ gbowó mi torí pé ayé àwọn lówó yìí a lè máa pè é pé kí ni àtọ́jú owó sọ́dọ̀ wọn àtọ́jú owó sí báńkì à ń yá báńkì ní owó ni so ìgbà tó ṣe pé èèyàn mọ́ lọ báyàn sọ pé láwáyá ṣe yẹ lọ́ndẹ́ tààzùn à ókè yá mi fúnra rẹ̀ lọ bá mo fẹ́ yẹ lówó ni ó dẹ̀ ní à mo nídìí ẹ̀ tó tọ̀ gbé wá òun náà dẹ̀ gbà báyìí òun náà láwáyá ṣé ó ni àbí bá pé à yá mi máa yẹ lówó ṣùgbọ́n máa fi èlé kún ìdẹ̀rọ lásán pé báńkì ti jẹ ìbá kánípa wọn náà yá èèyàn lówó láì fi èlé kún ni kò sí problem so bàbá alájọ ó lè yàtọ̀ sí báńkì ìgbà pé tóun òun ó lè mọ́ ṣe kíni ó lè mọ́ gbèdé lórí owó tó yá àwọn èèyàn ṣùgbọ́n bàbá alájọ à ń ya lówó ni o bá ṣe ń yá báńkì ní owó ṣé ẹ lè máa gbàjọ ibi tí question wà nìyẹn

kò ní kó mú one hundred thousand and hundred naira wá hundred naira yẹn fifty naira tó fi kún ìbá ni so o lè yáyàn lówó ní kó gbà less than owó tó yá nìyẹn ṣùgbọ́n o gbọ́dọ̀ yáyàn lówó kó gbà more than owó tó yá tó bá gbà more than owó tó yá kó sínú rìbá so bàbá alájọ tó ṣe rí pé owó tó padà gbà lọ́wọ́ rẹ̀ ó less than iye tó kó fún gbà láì ó yá lówó gbọ́dọ̀ gbà less than iye tí ó yá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so èèyàn lè ṣe iṣẹ́ à ń gba àjọ tí ò bá fi à ń yáyàn ní owó èlé tí ò fi kún tó dẹ̀ ní àmánà tàbí kò ń ṣe ni pé ó ń gbówó àwọn èèyàn sá lọ torí pé ẹni tó ń gbé owó àwọn èèyàn sá oníjàmbá èèyàn náà so Islam olójú sùúrù nǹkan bẹ́ẹ̀ ọláwà rẹ̀

that is ah mo fẹ́ kọ́lé báyìí sí èló ló máa ló máa cost iye báyìí ló máa cost ẹni ẹ̀rẹ̀ sanwó fún wa ni owó tẹ gbàdá ní owó yìí kò ń ṣòwò ẹni yẹn mọ́ ẹfẹ́ ṣiṣẹ́ fún ni ẹ ti gbówó ṣẹ́ tẹ́ ẹfẹ́ ṣe so ìtẹ́ni yẹn nídìí ni pé kó ń rí ìkan tó sanwó ẹ̀ fún yín so owó títí yìí ṣùgbọ́n tẹ bá gbà nígbà yìí pé ẹfẹ́ bá a ṣe é ẹgbàǹgbà pé kí ni iṣẹ́ tí ẹgbàǹgbà pé kí ni mo fẹ́ àti tiẹ̀ èyí ò lẹ̀ ní ráìtì àti mú owó yẹn kẹfì ṣiṣẹ́ lórí torí pé gbà lọ́wọ́ ẹni yìí ní ìgbà pé ni mo fẹ́ àti tiẹ̀ láti fi ṣe yìí ẹgbàǹgbà pé mo gba contract so ọ̀nà méjì ló pín sí so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká mọ̀ ká dẹ̀ dúró jì í nífẹ̀ èèyàn tọ́jú owó sí wa lọ́wọ́ yìí a ní múwó ẹni yìí nìkan fi san owó fún ẹni yìí kìnìún pé wọn àfi tá a bá dá wa lókun pé ẹni yẹn ò ní bínú tá a bá mú owó tí ó tọ́jú sí wa lọ́wọ́ tá a ná ṣùgbọ́n tó bá gbọ́ sí kò ní bínú so but kìíní ẹ ti change ó ti change kúrò ní trust wàdíà ó ti change the court law gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé sẹ́yìn tó bá fi lè wú mi ti ọwọ́ bọ owó olówó tí mo ná ìjẹ́ àmánà ẹ̀ ti kúrò bẹ́ẹ̀ ó ti di pé mo ti ń tírìtì kìíní ẹ̀bí ẹni pé kí ni wọ́n yá mi ni so tí nǹkan kan bá ṣẹlẹ̀ sówó yẹn nìyí lẹ́yìn ìgbà tí mo ná yẹn mo gbọ́dọ̀ san padà ṣùgbọ́n ká ní pé ó wà bó ṣe wà mí tọwọ́ bọ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ sí àmánà ni tẹ́ni ẹ ló máa gbà rọ̀ tí ó rẹ̀ kìí ṣe pé ó rí pé mo wà negligent ó jẹ̀bi wájú ọlọ́run ṣùgbọ́n tó bá fi mi tọ́wọ́ bówó lówó yìí tán kó sí tí mo náà mo ti ń tírìtì owó yẹn bí ẹni pé mo ya ẹ mo tún jẹ̀bi wájú ọlọ́run pé mo tọ́wọ́ bówó lówó mo sowó lówó tó jẹ́ àmánà di lónù láì ní ṣe pé mo gbàyọ̀ǹda ẹni tí ó ní ṣùgbọ́n tó wáyé pé ẹni tó ní àtijọ́ wọra débi tó tó wà mọ̀ yìí pé owó tí òun kó sí lọ́wọ́ gẹ́gẹ́ bí mo sọ di lóòrùn kò ní bínú so àwọn abáni kò sí nǹkan tí ó burú ń bẹ so eléyìí àwọn nǹkan tí ó pàtàkì ni ẹlòmíín bẹ̀rẹ̀ pé ó lè jẹ́ pé àwọn nǹkan tí ó ń má ní tí ó ń bá wọn bójútó nísìn owó mọ́ṣáláṣí wọn kò síyàn lọ́wọ́ tọrọkọwọ́ tán gbà owó ẹ̀ náà dá sí i wá òkú mi lọ́fẹ́ sáyé ra nǹkan kan wá yọ nínú owó yẹn ó fi ra ìwé yẹn bẹ́ẹ̀ ó jàǹbá àmánà kò kí ń ṣe àmánà kékeré nǹkan tó burú gan onípe ilé ọlọ́run owó ilé ọlọ́run ló mú lóru sáré àwọn yẹn a máa ṣe dáadáa ìgbà míì wọ́n ní kọmitì nínú ni wọ́n a máa pín owó mọ́ṣáláṣí láàrin ara wọn pé àwọn ìyá ni ike ẹjọ mo fẹ́ kẹ́ yá mi owó yẹn mo fẹ́ ra jẹnẹrétọ̀ àmọ́ dá owó yẹn padà tí bá ṣáà ti níbi ẹ̀ láti lò ó sí ẹ́ ó rọrùn owó mọ́ṣáláṣí wákùú endowment then àmánà tó tún ju kíni tó ju àmánà lásán lọ ni owó olówó takosẹ lọ́wọ́ onírẹ́ẹ̀dì àti lò ó kò wá lówó olè ọlọ́run tó gbá wọn kan àwọn kan tó pàtàkì pọ̀ ní kọ́lọ́mà kí ṣàwọn ọlọ́wà àkọ́kọ́ ni pé owó olówó tí ó ná ó ti kọ̀nbátẹ̀ láti àmánà bọ́ sí kíni lóòrùn gẹ́gẹ́ bá yìí ṣàlàyé tó ó gbọ́dọ̀ san padà àti tẹ́ni ẹ bá lóyún fún olókùn then ó lẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ta sọ yóò túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn tó bá san owó yẹn tán yóò tó túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ṣe pé yóò kàn sanwó lásán so torí pé ó ti jàǹbá àmánà ọláwà náà. náà téèyàn rí e ah, ó téèyàn bá rí e nínú Islam ó ní ìdájọ́ títí ẹ̀ lọ́tọ̀ so ó ní topic kan tó ń pè ní alukọtọ onítẹ̀wárí nínú islam so islam ẹ̀sìn ètò yìí ẹ̀ẹ̀kan lè rí nǹkan ilẹ̀ ń sìnkẹ́ mú kẹjù sápò àti tó wáyé pé nǹkan yẹn bá jẹ́ nǹkan tí kò wọ́ tiẹ̀ bóyá láti máa mọ nǹkan tí ò wọ́ tiẹ̀ ó di pẹ́ lórí àwùjọ tá a bá wà nísìnyí ẹ̀kan bá sọ bí three thousand five thousand ní nàìjíríà nísìnyí yóò mọ lọ yóò mọ bọ̀ lórí síìtì yóò mọ lọ yóò mọ bọ̀ yìí àti condition ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà nígbà yìí o kò dáadé lẹ́bù wípé kó sọ 5000 pé rẹ́wò pé kó mọ́ lọ yóò parachute mọ́ lọ só mọ́ lọ sókè mọ́ lọ so ẹni tó rí bí 5000 a ó mọ̀ ní pé ah, alhamdulillah ọlọ́run bọ́tà búrẹ́dì mi ọlọ́run bọ́tà búrẹ́dì ẹ trial ọlọ́run tó wá fún ẹyẹ tó bá ti mọ̀ pé o ò ní fi wẹ́ lọ tàbí o ò ní fi lọ pé ta ló sọwọ́ nǹkan nù ta ló sọwọ́ nù ò ní dárúkọ yí owó tó rí ta ló sowó nù sòtòrí pé tí ẹ̀kọ́ bá wá pé mo sowó èlò ló sọ nù ṣùgbọ́n pọ́lọ̀ ń bọ́ta búrẹ́dì mi so ìsídàkọ́rọ̀ kó fowó yẹn lẹ̀ ń bẹ́ tó wá wọn kó wò lè ṣiṣẹ́ yẹn títí tí ẹni tó lówó fi padà rí nǹkan rẹ̀ padà ní àwọn àwùjọ míì bí a lóru Saudi gbà míì wọn a ṣe nìkan tó ṣe pé wọn máa kọ ẹ tó bá rí nǹkan yìí mo lọ síbẹ̀ sọ àwọn tó bá sọ nǹkan tó mọ̀ pé táwọn á lọ nìyẹn ṣùgbọ́n kékeré kí n mú kí n tọ́jú ìsàkó jọ ti máa rẹni tí ó bá béèrè tí bá rẹni tó béèrè ẹ̀ẹ́ wọ́n ṣe ní ṣe kọ́ yẹn nǹkan tó lè tọ́jú pamọ́ àbó náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà kò nìkan tí ò bá wọ́ tiẹ̀ àwùjọ ló mọ wá dìtàmì kí ló wọ́ tiẹ̀ kí ló wọ́ tiẹ̀ èèyàn lè sọ bí abí fún equivalent five thousand naira ní Saudi ó ti ń sìnkú mọ́ bọ́dà lọ títí tó ìgbésí ẹni sọ hundred naira àbí two naira tó sọnù ni ó ṣe rí mẹ́yìn so àwùjọ ló máa dìtàmì kí ló wọ́ tiẹ̀ kí ló wọ́ tiẹ̀ so tabari nǹkan tó wọ́ tiẹ̀ ẹ̀sìn ní ká máa fi lọ àwọn èèyàn ká máa kéde rẹ̀ a ṣe bí a ní oṣù takọ́kọ́ rí yẹn a lè ṣe bí ẹ̀mẹ́tẹ́ mẹ́rin níbi eré àbíta ti rí bá tún oṣù tó tẹ̀lé a tún lọ ṣe bí ẹ̀mẹ́ta tó bá tún oṣù tó tẹ̀lé a tún ṣe bí ẹ̀mẹ́jì tọ́dún pé lọ lẹ́yìn ọdún kan táàbà rẹ̀ ti sọ pé òun sọ nǹkan nù ó ti gbìyànjú ẹ̀sìn ni o lè nọ́mbà yẹn ṣùgbọ́n o lè tán ẹ náà kò ń ṣe láíláí o yọ́tẹ̀ kan bá yọjú tó wá lóun ló ní ó sì wá owó yẹn padà fún àbó wá nǹkan yẹn padà fún ṣùgbọ́n kọ́ tó lè fún èèyàn dápò lè ná ó kọ́kọ́ kéde rẹ̀ fún odidi ọdún kan so tọ́láwó ètò tẹ́sí ń gbé kalẹ̀ yẹn ó túmọ̀ sí pé ah ọdún ọdún kan ní ilé ṣe wàhálà yẹn ó rọra fowó yẹn lẹ̀ ẹlòmínà ó tún débẹ̀ ní ilé ṣe wàhálà yẹn ó yóò fowó yẹn lẹ̀ títí tẹ́ni tó ní nǹkan ó fi rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ní kí èrí nǹkan rẹ̀ padà so ètò ìyẹn ní Islam ọláwà àwọn tí ok bí imam bí muhammed náà ìpìlẹ̀ onígbéméjèèjì ó dájú lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣé ti yé náà téèyàn bá wá ń sì tó owó yìí mo contribute mo donate ẹ̀ sí mọ́ṣáláṣí ó wà fún maintenance mọ́ṣáláṣí capital mọ́ṣáláṣí ṣe torí ẹ̀ ló fi dá ipe káwọn èèyàn kí wọ́n ní pọ́ọ̀sì míì tó ṣe pé pọ́ọ̀sì yẹn wà fún bí nǹkan bíi welfare ó lè include imam ó lè include muazzin ó lè include àwọn mìíràn so tó ẹkùn máa jẹ́ bí wẹ́fíẹ̀ ló máa wà fún kódà lè fẹ́ lójú gan tó ṣe pé a wà fún pé èèyàn kan bímọ afẹ́ fún lówó èèyàn kan fẹ́ ṣe ìyàwó afẹ́ fún lówó ṣùgbọ́n yẹn a máa dá owó yẹn lọ́tọ̀ ṣùgbọ́n èèyàn kan tí bàbá alágbáyá tí àwọ ẹbí mọ́ ẹfún lówó yẹn ẹni tí ó wá fowó kalẹ̀ mọ́ṣáláṣí ló ń fowó kalẹ̀ fún kò ní kẹ́ máa fi fún bàbá àti ìyá alágbájá tí ó bímọ so ìpìlẹ̀ kódà imam ìpìlẹ̀ ó ní pé wọ́n á wá alternative ní ìpìlẹ̀ nìyẹn àfi tí wọ́n bá ti bọnu kínní láti ìpìlẹ̀ pé láró owó tán bá donate o inú ẹ̀ ni a ti mọ ẹyọ láti ṣe àwọn jọmọ́ náà ni wọ́n wò pé wọn àmọ́ ẹyọ ń bẹ̀ fún ìmọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ separate ẹ̀ àti mọ́mí àti àti àwọn nǹkan wọ̀nyí láwọn ilẹ̀ lárúbáwá káàkiri wọ́n ní kàkú fún ṣùgbọ́n ní àwùjọ tí wọ́n ní báyìí ni ń ta pàtàkì jùlọ ní ọ̀rọ̀ kọmití kọmití kọmití kọmití yẹn nìyí kò wá sí gbogbo táàtì bọ̀tán èyàn fẹ́ ṣe ìyàwó ni ọmọ ẹgbẹ́ ṣe fúdọ́mù ni ọmọ ẹgbẹ́ ṣe ó mọ́ṣáláṣí náà láàmọ̀ tọwọ́ bọ̀ ìhun náà ni ó mẹ́lò ní wà bóòdù láti wá bá yín pé ẹjọ́ mo fẹ́ ṣe bísínẹ́sì mọ̀ṣẹ́ lè yá mi lówó mọ́ṣáláṣí yẹn ibi tá a ṣe kí ni tá a pẹ̀ lójú dé kò rẹ̀ kí nǹkan yẹn kó ibẹ̀ sọ wà láwà rẹ̀. Thank you èyí tó tẹ̀wọ̀n ni pé síta tu ṣàwọ́l táàbá ti rí ìgbà tí ó fi ṣàwọ́l kí kọjá kágbàgbé ẹ̀ yíò ti lọ nìyẹn torí inú ṣàwọ́l náà ní kágbà sẹni tí ó bá ti rí ìgbà inú ṣàwọ́l kó mọ́ gba àwẹ̀ míì so kó fi yóò lẹ yóò ti lọ nìyẹn ọ̀n san padà ọláwà سبحانك اللهم بحمدك نشهد ان لا اله الا انت استغفرك